láti bí ọdún mẹ́rìnlélógún sẹ́yìn tí a ti bẹ̀rẹ̀ sí ní lo ìjọba alágbádá lórílẹ̀‐èdè yìí ni àwọn olóṣèlú ti máa ń gbé ìwé àdéhùn polongo jáde láti fi wá tàn wá gba ìbò lọ́wọ́ wa ṣùgbọ́n ní kété tọ́wọ́ wọn bá ti tẹ ìkú ìdà tààrà tù wọ́n ni wọ́n máa ń gbàgbé ẹ̀jẹ̀ tán bá wa jẹ́ àfi tí ètò bòmí bá tún kù sí dẹ̀dẹ̀ èyí gan ló wà fa sábàbí táwọn olùdìbò pàtàkì jùlọ àwọn ọ̀dọ́ ò ṣe rí ògùn wọn fi gbá nítorí wípé ọjọ́ iwájú àwọn ọ̀dọ́ ti dohun ìtàfàlà lọ́wọ́ àwọn olóṣèlú wọ̀nyí nínú ìgbìyànjú àti wá dẹ́kun ìpèníjà yìí ló fà á tí àjọ brain leader youth development initiative youth gov tracker ìtàkùn yìí ló wà fún ṣíṣe ìgbìlẹ́yìn àwọn ìgbìyànjú àjọ náà nípa mímú ètò ìṣèjọba arinlẹ̀ ṣíṣe ìgbélárugẹ ìwà ìkóyàwó àti gbangba làṣáńtà ní ẹ̀ka ìṣèjọba àti nípa lílọ́gì ìjọba rere lálọ́yè àsìkò tiwa tó wà yìí ò fáwọn ọ̀dọ́ láti rí i dájú pé àwọn olóṣèlú òfẹ́ kan tanná fún wa mọ́ pẹ̀lú ìlérí òfégè ó ti tó àsìkò láti ṣe ó tó gẹ́ fún wọn lórí irọ́ tó máa ń pa fún wa tó bá ti di pé wọ́n wá pò ìjọba pẹ̀lú lílo agbára àwọn ọ̀dọ́ àti ìmọ̀ ìgbàlódé lórí ayélujára àjọ BBYDI ti ṣe tán láti ṣe ìtọ́pinpin ìmúṣẹ àwọn ìlérí táwọn olóṣèlú ń ṣe fún àwọn olùdìbò pàtàkì jùlọ àwọn ọ̀dọ́ ní youth gov tracker fún ìdí èyí ẹ̀yin ọ̀dọ́ tí ọ̀rọ̀ ń dùn ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ká lè jọ jìjàǹgbara ètò ìpolongo yìí wá látọ̀dọ̀ àjọ youth democratic cohort nígbà tí agbátẹrù ẹ̀ wáyé látọ̀dọ̀ àjọ european union.